أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير يدنس عزتي علج رماني على الرمضاء يلفحني الهجير يدنس عزتي علج رماني على الرمضاء يلفحني الهجير على الرمضاء يلفحني الهجير يدوس كرامتي حينا وحينا يقهقه وهو خمار سكير يدوس كرامتي حينا وحينا يقهقه وهو خمار سكير الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا والسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله يقوم لي الله سبحانه وتعالى أنا بديك أيضا من يجب أفوى جنة ka isginai awan ya yato ya risa awan duk wani nasu wani wata al don mu ka tayi na ka wata izini hose ayamba non mayra e kino kata de ñomo ti ñangde ko aje dole mo kata la balla anam be kana waje ne le ko kata ne le be ona bugu mon barka ya ba ona bugu abe na ke be kun kunya la na la ona do to sa na ke tu tu me ona bugu do to tu ona mo ni me ya na mo ta ona bugu mon barka e bugu الله عليه وآله وسلم أنا سنصر باي وكا ألوم لديك بارك الله لك لموهوب لك شكرت الواهب وبلغ وشد ورزقك بره بارك الله لك وبلغ أشهده يوم وان بلا تنوانا كوان تتنو موفاني ولن تقرر تمري أبي وإذا نسى سجنون يهنون تمري ومن تجانو وجنون وبي من أبوه يونون أنون تقول الله سبحانه do do do naika aluzi naika ka wani ado na abe do lulu di bia na do ma yo do kuwa naika ebe kawo wa idan na tuna koko sha uta na wa kwati sha wa na tuna wa ga duwa ta na koko abi oi akra na ko la na ni insha Allah taala eh ko la ka amane ni e wa na na ni ah sa ta da da ala ko da ko mata wa ko ta ni wa da na amma ko ya insha Allah taala tarabtu session oil our usually Nigeria Trolling Boy and um, on and on. They were suggestion event and inshallah ta'ala, you know, my good within 30 minutes inshallah ta'ala is the woman, no, the call of calling this city, no, go go down and back and forth. Inshallah ta'ala, what a nine question. When you see, what a nine is today, when you see, what a nine menyuka mas dan tujuan Rasulullah SAW kaya syurga kuali bahawa yang ada yang ada yang ada yang ada yang ada based on your sorry, I like maybe soon maybe cinema. No money do our way. If this I have some explanation for you. Ọ̀gá wọ́n náà lọ ní ọmọdé ṣùgbọ́nà wọ́ta àdá aka ọmọ kúnnà mọ̀ àtẹ̀mínà àtà nàfàṣà rọ̀súlà ọmọdé ṣùgbọ́nà wọ́ta àdá aka ọmọ bá sóyà rẹ̀ lẹ́yìn aka atun tuhi yuwa idan nan muri na suru hare na wana ka an to ju a ko to enne do to aya non onere alana ka to le bit ne ska explain nan do eh arwa enne ni bi ne opinion enne non alanya ka ya ku kiyama abeni ngwana ko to le bit akena jana dala nyi ka nyɛwɔli ni a b'a ka ka tɔ sinzɔn tuo tuwa daa mo yɛlɛma de yi ama ere wa bɛ ni sisila ta a ti sɔhi ka ihe nɔ daa ka bɛn ni nira a bɔ na yi ka o tuo de bi du daa ka bɛn ni to ɛna na ɛna nyi suru de a b'a na tɔ ɛnɛ dawɛrɛ o yi kɛ ɛnna jɛna o kutu o y'ale yi tuya o y'ale yi tɔrɔ ama ɛnɛ na a sikɛ na ɛma hankata ɛnɛ mi dza ye ya ɛnɛ yi so ipuru mo ga bi ga o tɔ de bi tɔ sɛda kɔnɔ ne la dare ka tɔ ɛŋɔ na a y'ale yi tu ni dakutu o y'ale yi tɔ lɛ nɛnɛ kɔ anɔ yɔrɔ kɔnɔ o de o y'o kɛ kelen o lɔ kɔfɛ la. Waalaikumsalam. Siapa nama Sulaiman ni? Thank you. ọka anyarụwa anasụda ya ndị aka aka akọrọsịrị ogbori ụja kere ha like abdul muttalib anabere ha dum tumuri ọgbani sallallahu alaihi wasallam kebiri ogbori ọbụ ama ọ nọrọ banye jaafin otu kwesịn nọmba wọn da ara nyɛ ŋutsu aɖe na ka anyɔ arbɔn mi nyɛ nyɛ kari dɔ la arbɔ yi nyɛ so always good because aa la arbɔ kɔ lɔ chef de ọ̀rẹ́ wa dẹ̀ hó rẹ̀ nù nàka ẹ̀hó sọ́nù ẹ̀ wàrà àkàdù kọ̀ẹ̀tẹ̀ ẹ̀ bọ̀ yìí nu wọn kọ ẹ̀rù kúrò àṣẹ ìbílẹ̀ ìbílẹ̀ actually abdul muttalib ilẹ̀ hàtò ní túmọ̀ ló gbanyà rẹ̀ àbọ̀ and sẹ́mi kọ̀rẹ́ àbọ̀ ọmọ travel dàbẹ̀ normally ọ̀rọ̀ travel dàbẹ̀ ọ̀rìn hàn wọn náà yẹrẹ ọ̀yọ̀ fún mi àkàkọ́ today de nìkan muttalib anasika ka abdul muttalib ɔnɔ de dza bɛ dɛsɛ nɔ kapitɔn mɔtɔli akokɔ yɛlɛma nɛ ma bɛ akɔntɔ deli tu dɔnɛ mɛ o ɛmɛna yi ka nsala ɛni ustaz tarihi wɔ hadis ti lɛ so daasi awɔ ani nu mɔnɔ ɛni mi le yɛlɛ bɔn atɔ ne ta ɛlɛ ɔri mɔtɔli wa atɔ lɛ bɔn mɔmɛ ne mi bi o ye o mɔmɔ sɔlɔ aleyhi wa sallam ini kɔntɛna la bi nyɛ ne ne ne si ewu yɛ da ka kɔnɔ ka kɔlɔ di alaarja awo alaar dɔw bi rɔbi hadis na ka alaar ana ka alaar bɛ na wa jaa wo yɛ ne ni sɛ fana nyɛ da ka bi yi de ya ko nyɛ nyɛ ɛ ka taa wɛ mo wa ne bu nyɛ nyɛ dɔw de y'a kɔ ɛnu na yɛ a ko mo dɔ le dɔ kpa na yɛ hali a kɔrɔ le ɔlɔ ne mu a bi kɔsɔ o mo ni yɔrɔ de mo dɔ le. وعد كابن المطلب أن ينصر أبو عبد النصر أبي أمور سبحانه وتعالى that's why kan ni labɔ ni wani roni jahiliya a yi bi da ahɛn mu da ka ɛhɛn ɛwɔ e awo lɔri shuwaye yi lɔri hàn da ka abdu shuwaye lɔri hi shuwaye lomori bi jɛ ɛbɛn ka a yi mu ɔka ادعوه لأبوه لآبائهم هو أقسط عند الله وأصل هذا الأهل فرد سيد أمك أو مريم جو ده بقى كوريها وايد وأصل هذا نيجو so elu ka lo lo le pun muttalib islam le da kori muttalib a talib ashab dunahum يقول ربنا كم الله تعالى قلوا ايه Ayi, ɛdi ɛdi ama no sɛdi tó so. Ɛni bɔdɔ nyɛ nkɔlɔ kutu ba. Ìtara tó sɛso. wɛrɛ wɛɛ wɛɛ ɔnu kata kudu na kusi ɔnu kata ananyɛ nsi yɔ wɛ wɛ nyi kusi ɔda yi ni sɛ zawu dɛ na kafu mu yɔ wɛ hani wara ki odani ma eh ani nani belara ka ki ro ju ku be ne oke ku ba bora awo ri me mo no cause ala ka ki ke ai bi bi ya mo ni ba bi se ona shi ri we na ju ju awo e ko na na ma no ya bora so ne ko man man ni ìjọba ní ní àsìkò fún àìgbà wáyé ṣe ní ìwọ̀n dɔw se a yi daga ahad ko abdul ahad yozi awa jeli kuma o yi da se da ha yozi ka muhammadu toha muhammadu yasi ati briefly a nyɛ ka ti sɛ right a da turo di man sa tura ti yozi tura ka allahu ala mɔli wani wa taala ɔni a ɔyi yɛ omori sumana wataala onore ahad an ani ile omori olonyamori o bayakiturse abduto abdullah abdurrahman abdurrahim adata so ahad ake ahad omini the one and only ahad ebuwahid oyo wake ahad omini alwahid alezi la thania lahu kunyara ana e kaye nyoko god wa ku wahid in arabic wahid da isna thalas dana, na wa ki awal da ni thani thalith rabi khamis sadis nazate awa ahad do e ahad e nyoko tinela bawa ne proye so ahad obi ni kunya ana nyere nya unique ana e ka ahad dan non o eh on uniqueness or in total uniqueness so konya anaika enye bobo so lai de komulo ka ke abdul abdul ahad enye de ka komulo ahad kul wallahu ahad allahu sam so ama arwa ne ai sino sobe ka enye de enye naika wanya mulo kene abdul to ana ge ko ko se abdul to on don tumu sallallahu alaihi wasallam دوكا خير الأسماء عبد الله وعبد الرحمن أنتم صلى الله عليه وسلم كأني كيكلي أنا نيلو كيكلي نيلها أنا عبد الله أتي عبد الرحمن سو أنا نيني عبد so هو كيكلي الله سي عبد تنلي هم لي أنا لا والله أعلم الله نسبه آه، Uh, secondly, Muhammad Toha, Muhammad Yasi, all of you, all to me, na ita hutu wani iri ya si enyi ta dunya na ka wa hutu wani zuwa ha ko kuwari ya si rada hutu wani sallallahu alaihi wa sallam hadisi wa bai yuzunar da na ika ba sahihi malaki hutu wani ka manyar hefe doka emare ahmad emare ahmad emare ashir emare aqil emare mahi an tuur mere hefe lori ka muhammadu ya ce muhammadu doha doha in qur'an asura da bin fasirun la ya tsina tawka umuri ya ke na su suka ya si awoyo to alaye oyi se wala na le to kuma sallallahu alaihi wasallam o ayi ne hinin da amma ni dere ha na ke ebre he to an yi property dere ha on the actu an sun ne ke en pasen ne to wuri ne ha amma to mujtaba محمد المصطفى محمد النذير محمد الأعظم محمد البشير محمد الناشر الأولى لين لين أما محمد ياسين طه طه يجري سورة القرآن ياسين بريم سورة القرآن أنت من سورة القرآن صلى الله عليه وسلم إن إلهي رأيت الذي فرد رأيت الأكابر that is really brother and your mother can ada to take care of Putin right from Amabrema go to Donald Kasaro. Have anything at all, Abukona was got to your mom with wajib wajib monism. Ada only to get that out better, but look at abandonment. Lord, you, Lord, go not to the ɛba arowa ni ŋdo ago nyɔnɔ yɛ ndena ŋdo nɔrɔ ka nyɔnɔ yɛ nyɔnyɛ nɛ baro ka nyɔnɔ rɔ yɛ masoro ka a gbɔ wɛ na ama ɔdu deɛ yɛ ŋmanu dɔɔnu ka tɛ dɔmu sɛ ti dze yɛ kɔnɔ ɛdina yɛ nyɔnɔ yɛ kɔnɔ ba ko so ɔmɛ kɔrɛ ma akuma ɔyi ma ni sɛ ayi bi nɔnɔ wòye la lɔrɔ lòtò dɛ lɔrɔ yɛ kɔtɔ bi dɛ yɛ wɔn ɔlɔ ba da zai zai wasu ne ma loka ki yanzu ki kana wallahi ko zai yi wannan sallallahu aka ka kullu mawlidin murtahin bi haqiqati al-mulk ibn qayyim al-jawziyya rahimahullah aka ini tuhfatul mawlud bi ahkam al-mawlud wala wala ini Allah mai kun kana sabu ka toro so you know explain that because I'm a Muslim abọ́ọ̀lù àdárúkọ ṣètò àkókò nǹkan sọ̀rọ̀ ọ̀rẹ́ sẹ́lẹ̀ kẹ́ẹ̀bẹ̀ níbi iṣẹ́ àwọn ọ̀rọ̀ yẹn kẹ́nẹ̀ wọ́n ti ṣètò àwọn ọ̀rẹ́ yẹn àkókò ẹ̀yìn ní ọ̀dọ́ pẹ̀sì anamọ̀lẹ́ ọ̀nà ìbára dárúkọ ṣètò ànàrọ̀ tó náà yẹn nà dọ́tún sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn táyọ̀ wẹ́rẹ́ àdìsọ́nà mi kọ́ntínú dọ́ka wọ́túnmí tó àdìwòl àzà dọ́ọ̀ sọ̀sọ̀ kọ́ńtà kọ́ọ̀lì yọ dibulu kpayima jawziya rahmatulah alayhi dɔka ɔ yi nyɛ kata ɔ mi dule karuwa e wuli ɔra problem amosɔn akɔduwa bi taa ka ara awusan ɛdɛ yɛ wɔ ana wɔ o kumuni na kusubɔsɔ ɔmo no wɛrɛ anu ma kɔkɔ ne dɛ kana ye dɛ ne na ye anda sɔ wa ne ye wa so na yɛ to mɛru ma yɛ to de mɛ ne ɔda wusa ka awusan awo kɔ na awusa wɔ dan do wɔ ɛ awɔ wɛ na ɛkɔ nya ka kana ye wɔ kawar ho yau da ma da ayaw a person right zi ko ko bo hire and right that truzi okay nothing more than can only or continue to obey other unquestionable total obedience da ebi ida aka jino muri kenan ida aka jino muri fala sama wala ta'a kan asa ta'a bana ini ini sana ida sa so muri da sa so to sallallahu alaihi wasallam ija awyi ka onid ka hawrel mon eye adam raitan noori ama abana bo tisu asa har ne duka ada woni gudrini dunyo ne dada ka ya ya abdullah bin umar radiyallahu anhuma sayyidina umar o yi man ko gozo non ya dona to to mole ka no to eno ko ka ada o ani ya har yani jihad dada sunno da ko ani This is the sunnah of Prophet sallallahu alaihi wasallam. Ehwa bi jihad fardu ayn. Ana kanye fardu ayn. Wa ma fardu kifaya. Ana kwa select da da na ni huwa fardu ayn. Jihad wa kuma bola da ka. Wasu be kada ba be gudu. My God. Eba jihad na tuda ga na da select da. Why not select? Ni tuda ga. Ah select am da ka. Ya to. Why not? to ada mana nyaw dis right ka asewa o be do la ne ne abu kuntum sallallahu alaihi wasallam wa karid allah fi rid al walidain wa sukhut allah fi sukhut al walidain kay muri ayinu muri nay ni ayinu nyonta ay do muri ne do nyonta so do ni di ayinu ne balaki and we be la ne ne e jowa sa sa mana ila enyi Swiss government mado ba ha agobende Allahu a'lam Alaikum salam. Ọka olu daga ọ̀rọ̀ sọ̀rọ̀ malaika ni yedi. Láì olu la ń sẹ́mẹ̀ malaika ni inu no mori tu bɛnyi banye tɛtɛ anere hɛn ni abere hɛn mi dero la wanyɛ mu se srɔfi diozi wanyɛ mu se ɛɛ ɛɛ mika iliozi wanyɛ se ɛɛ wɛ. zarai. ayɛ zarai la zarai yeah zarai is a is a coined word. <laughs> Ada nanya Syamsaib dan Udair dan Udair Zarai Hanya eh, Udair Israfil ya Isa ni Israfil Jibril Jibril Bikai Asana Jadi Balik kan Dari Dari Malah Bermot Ini Quran Ini Surat Usani Kemudian anda Dari Dari Malah Bermot Untuk ini hadis Dari Dari Malah Bermot Ma'abbi Arfan Dari Malah Bermot Ada Rai Dari Ada Nanya Syamsaib Dari Dari Dari Dari Dari Dari ɛɛ la yi dɔ wanyɔmuso ye wa ɔnɔ imamu malik ilahi ilahi malik malik malik ni seeki ɛɛ eh, ira ɔnɔri malik ɛni seeki pali janna da yi ɔnɔri ridwan ɔnyɔmuso ridwan yoni malik not abdul malik malik ɛɛ malik ɔnɔri awo ɔnyɔmuso ɛɛ malik ɔnɔri yɛn ala.

salatu nun tu muri respond ina da da nan da ya kare da ya yi sai da mun kai a hin tu muri dan ya salatu nun la me must have wa ali because on tu muri on respond ina matter how short it is ko on obedo fair me kama so no one no any a ni wa ali don't then one, then two. The second question is, ana wawasiliana na insana biwalidayhi ihsana kabla tukuruha wa tukuruha وحملوه وفصوله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وضرب أربعين سنة بإذنه حتى إذا بلغ أربعين سنة بإذن كما man is very clear from the head bound and they already at utootɔla ni malikɛdɔ ani misiliana jɔla ni ɔmɔ juyɔ dɔ an yɛ discourse ani wɔn kan kan ɔlɔ na a ma sɔrɔ o de o yɛrɛ ka ye prophet ala tun bɛ prophet la o ye sariya ye ka o mori dunuya la ka tɛnɛ wɛrɛ lɛ ɛ b'a ma ja la ɔlɔ na a ye sisan yɛrɛ mori kɛ despite all the trouble that period ɛ jɔna ni ɛ n'a sɔrɔ n'a sɔrɔ العالمين بعد الأعمى hinire no ke alihi obedo inan this going now nyona hi igasatul mafan uh, uh inika umur subhanahu wa ta'ala o uh, o uh, kaka anora koda e azanni ka enmo roila fɔnyɔ la dɛni na aboe ke ɔnyi amala tugu owu wa kurha ɔdɔ tu kurha oyi hie ɛni hie wahala ɔrɛn kata o oyi ne ma anama wahala ɔrɛn kata poolu dɔw bɛ la ata dɔw ko gosɔ ira bɛɛ ba ira bɛɛ ba nɔnɔ. Finish Casaloka, Orona Kurai Beba. You are almost true in your own. When Blake is on a sasa, only Tulai Beba, call a Robby Awzini and Ashkoro, Nimataka Alaya, Wala Walidai. na ko kultu ko no madua ka omori na bo mo gombom moyla kamɓe ine ka marugu kowa ɓuri yaabo kama arayne honon ɓur ɓur heɓeɗa mañan ko eyirona eh, eh, ne ɓuri mañan kowa ɗum ala ñan koñamono dama o so ono suka at forty want to be very want to be, want to be watching out ka e eh, kusa ñawa ko nani wumen ɗum den ona ko forty Ama it's not like can go even A fool at 40 is good forever. A fool at 100 can become an intelligent person. Because the eye, Anabe, is only as a judge, any situation not of the soil, in the من رحمة الله to الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. Omori kasani mwana la sasha ya mwana unayamba. So you can be 120 to realize that only to get improved. You can be more than that. Only وَلَا تَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِنَّهُ لَا يَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمِ الْكَافِرُونَ أنا كمل بكات سورة يوسف كاسم أنا أساني أمي ولا نيم شاي ولا don't get despised of Allah's mercy. So, ama that vote is a limit bawul ka or satan ka by forty ay ka jimmi don wa nyina mono ko ko forward an not that ko mono ko by forty ko ko is gawa woni nyima son ko by forty eh, by that forty e won wa nyina mono ko ko ko muri abatura so an ko vena na na ko muri e won me man forty an na wa sha barka to na wa ganam o mari su koy o mori ima ko awo tini anora do ima nyam ko nyam na dama wa anaika ene wi sababu ya bangu da nun uh, uh, finally uh, o su ko shi ka So la question sur la contribution Ok, oh, contribute que en el ka azana ka control event aka ene ene enyi ke edo enyi na ko muri wonya ne ne jisi udo we muri ene na jana ai inshallah accepted very much as well do mun Allah alaihi ama roi ne hanon da ko ya ko kenen o tun tumur sallallahu alaihi wasallam do e da tun en y o na wa o ka o ta do do to a ko mara a ko to ko ni sallallahu alaihi w a a l l a m عليه السلام انا اي اذا اذا اذا Ah, que a t h t or in the letter together. our question on any immunization. Uh, in workout, almost the, the first uh, immunization, the second immunization, there are auto. So, and uh, the same way work the immunization, the pros and the coin. That is, all those are, all those are using, and all the using. So, Jim Malay, the American, survey the position of. Uh, There's every position of Sunnah in the immunization. We need to discourage and we need to encourage others. And the second question is still on the Ileha. Mele kasman ke bede ba bede ba nyoka oda si Ilehi Muhammad kene mele ka oda si Ilehi wija deska Muhammad na nyisolese ke Muhammad ta nyisolese. Bede ada wana nyimuzi gera Muhammad. ale ɛɛ kare da tenu o yɛ di yi ko ɛdi yɛrɛ ye mun y'a se cɛ da ko mun kɛ. Like it is a limit, all right. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah oka enere immunization ka oyibo enere kame ka a immunizozi onye eba eta ene oyibo ne enere jira ichiri weinan ka immunization anyi pros onye cons so self protection sunna enere immunization ere immunization ebe yọrọ ɛwɛ abaayɛ ba na yɛ sɛbi immunization no abaayɛ ɔyɛ sɛbi immunization no wɔn laayɛ akonya na aka wɔre and kuma oyibi ɛni wɔta how ɛni mi maa mɛ oyibi ɛni mɛ immunization n'aka nye kɔrɔ n'aka immunization against six killers disease poliomyelitis diphtheria cholera uh, tuberculosis then arica and weeru kwenen enyola ya oza and weeru kwenen kɔrɔ atutu ne de kɔɔ nye kɔsɔ kɔbil de le kan to wɛ dɛ mo nɔ tɛ gɛrɛ ɛŋɔta na sɛ ne wura ana ka ɛde lu ɛluwɛ ne wɛna ke dɔtɔ ɛluwɛ lɔ nyɔma na de ili hi o le lu ne ka osisi osisi la ana yɛ sɔ di fi ako la de donc je ya kɔ mu yi de lu kadara abani tɛ so immunization. Is uh, immunization back up amen that making body on to grow defense against disease so the act act on a immunization eh? is an answer to um, not be vaccine so vaccination will, will bring about what immunization of your system so that we have, have vaccinated do immunity will grow stronger against any disease. And what are these vaccines on here? And you kill the vaccines, than you live vaccines. Depends on service situation and I, and I, I recommend. Most of vaccines on here, it has been confirmed that these vaccines later in life ẹ̀yin náà ni or cause another or any serious side effect. And vaccines and they are attenuated attenuated organisms have eh? that and then cut of boy core wahala to them that's one in lab that attenuate and that attenuated the eh? man they reduce power so that is an iron in a more that's in a more door anymore because I'm a coin in a more don't you cut on your more then I will just cut on those soon or in a more now on your more and this is what you want naturally ọtọmọ yìí defence mechanism ana ẹka ọtọmọ ọmọ yìí foreign body then don is a deal di uh, serious defence against isanamu ẹwọ awọ dàbí isanamu kúrò mu àná ọ̀hún kàtà ọ̀yọ́ wọ̀ àmà dọ̀ ọtọmọ ọ̀hún kúrò ẹ̀ nìkan kẹ́ there is a foreign material don deal di mechanism against ẹnẹ ana ẹka ọ̀nyẹ̀wọ̀ mẹ́yìn náà mẹ́yìn ẹjọ́ náà ẹka ẹ̀hún náà kọ́ kẹ́ abuka yaya ka ɔla wa ala ka ɛmɛ lɛ gbogbo rɛ eya yi lɛ nɔnɔ ama abuka yɛ na da yi nɛ ɛlɛ nakɔtɔ ta tototo hin dɔlɔ lɛ ŋdeli dɔlɔ lɛ nakɔ nyama tutɛ ɛnɛ lɛ kunya ne nyanya wa nyɛ fi dza wa lɔ sɔnyɔ na kama ka nyanya lɛ ɔhe o de ne lɛ kuba lɛ di anɛ ne kɔ bɛ bɔ ɛnzɛn na kunyɔtɔ ma abure ke aka ka waya ho non ni because i ka i said to na ka onye uchiro da it's that is same principle ero ino chemo virus non onye non o nwela don don yo fe o don yo katan onye wala etapetapa either plasmodium any of the strains of Plasmodium depax, Plasmodium falciparum, Plasmodium vivax, any of the dark, okay, I'm na cause of uh, eh, fever, malaria fever. Then that, okay, isn't it that one in love? They just got a neck on your career. That man, eh, in the way that shot no man that trot way. So that other oh, way, the hurricane, don't build the force against it. so that ananya kwakwara tu agogo eh already ananya defense amen this is just the principle of what vaccination ama the biggest question here is number one asa yi ni ka ise na na cause disease ne ene woro no ya na harvest and foreign somebody who has suffered for instance from poliomyelitis ajate oinan anyan oinan ehinya oinan therefore ɛna na ɔda nyi take serum ɔda nyi take sample ɛwɔ ɔno so that ɛwɔ na ɛri nan da anyi sɛ ɛmɛɛmɛ de simple ɛwɔ out then then arɔ ɛwɔ that's the problem so sometimes ɛmnɛm na kɔ hɔn ɛmu ewu mɔnke therefore ɔno mɛka ɛnwɔta ah, then they go into wranglings within themselves. So as an occasion doesn't contradict another, as an occasion doesn't contradict another. So on when on a that time on a no very serious or in Nigeria, Professor Keita, and I in pharmaceutical department, AB Uzaria, Bana come out open, no kaka, anything in relation and in fact are both against it. And some some other prof, like they are working with the World Health Organization kòdì ẹ kọ́ ọ̀nà costed them their job professor kate ọ̀nà ọ̀nà transfer dá àwọn káwá lè ṣe àkókò passengers kò no respect america ó yà dọ̀ so ọ̀nà wíyà kúrò ní by scientifically ẹ̀mìnì um, it's not safe kọ̀ lọ́dọ̀ oh, aside that báńkì kí adìyẹ náà bẹ́ẹ̀ bá náà yín sẹ́ni ṣe bẹ́ẹ̀ bá náà yín sọ́mọ́rì ṣe against this vaccination immunization. so madema ka kyɛn na ɔntum sallallahu sallam ka amozi yɛte de si pa hɔ na nana oke yɛte de bi de tɔtɔ disdoli ɔnana ɔnana ɛla nana kɛ nasi mu ne mu na ka ɔ suffer from poliomyelitis dasɔ dasɔ to yɛ dɔɔ ɔbɛ infection ɔnra yɛ ba ka ɔnra yɛ ba ka ɔnu kata ɔ infection ni reason anotum de ɔka yɛ mɛ sallallahu sallam anotum de ka de bɛ the best. wala khayra illa fi tibai muhammad ana ke alfadas min kayni shirini en ya ba nyo is e eh, bi so ida sa sun tumuri sallallahu alaihi wasallam awre mono ko le don tumuri ju soro na ke ya ya na me imnadation no no okay ya na so obi obi gari obi yin so ay man ko ele tre ya ko ana ka sa because ɛsɛ dɛ ɛsɛ dɛ nyɛ nɔɔ ɛyi ɛnu yɛ ni eri kɛnɛ dɔ na no enya yɛ sɛ do a ɛbiri ɛnyɛ ni akɔ asɛ sɛ tɔn na nɔfɛ da o yɛ a baa ku asɛ dɛm dɛm no be exposed ka wo yɛrɛ ka nse nyɛ no wo yɛrɛ na ɛna ɛkɔsɔ no wo yɛrɛ wo yɛrɛ sɛ na yɛ na no no wo yɛrɛ yɛ a ba no kuruwa agobe ɔmɔ ni so dibi esi kyi yɛ yɛ kuyɛ dɔntɔn sɔlɔ ɔlɔ sɛlɛm ka ɔma so kye ɔsɛ one hour ɔsɔmi wana dɔɔ ŋmɛtɛ ezi ɛna ama ɛdi yaza ŋmɛ yi ìjẹtọ rẹ ìhòòhò ẹnyẹmúlẹ kọlá wà wọ gọnù sẹmẹ àgókò mọnà anyadìjọ náà lẹ nàlẹ ọmọ sùbíà ana ìkàdìjọ náà ẹyìn sẹ yà á sì ibi ẹsẹ kẹnẹ èyí ozu yìí ozu yẹn náà ẹdá ẹdá kẹmọrẹ yẹn mọ ẹdá kọkọ wà abẹsẹ náà dẹ adé múná ẹdẹsọ sọdọ tó ń sọlọ sọlọ dẹ ẹlọwà yà ọ nínú ara di a b'a tɔgɔ mɛ nyi sɔrɔ y'a ɲɛ nuba ah, ye bɛɛ ta o tɔ bɛ wa sɛbɛ ɛ jɔ n'a ye yɛrɛba la so de ye ɲɛ wa yɛrɛba la so so a bɛ sɛ tɛ yɛ sigi a mɛ ne ko cɛ tɛ na taa tɛrɛ mi o yi wo ana yi ka ɛ n so yi wo yɛ o yɛ wolo sɔrɔ yɛ bɛ ɔ wɔ o la n'o nɔ ne la sɛ ne de ye ne yɛrɛ kɔnɔ ale a ma da yɔ kɛrɛ ye dɔ ɛ bisa sunati koe ana yɛ ka yanyɛ mu ase lɛlɛga yi deli ayi ni hadisi bɛ dɔn tɔgɔ sɔrɔ sɛlɛm dɔka alihabatu sawuda shifaku kulli da'i illa sa wa qila wa ma sa qala al-maut wa tɔgɔ sɔrɔ sɛlɛm ka very common now bɔ dɔ yɛ mo tɔgɔ ki ahɔnɔbi ahɔnɔbi ye ahabuku bɛ bi eh, ɛ sam daki sɛ dɔkun o su so sukɛnɛ ihaba sɔrɔ dɔw ma ɔna ne ama ama ne ka o de yɛrɛ lɔrɔ na sɔ kɛnɛ dɛnɛ y'a tɛ ama ewuri bi dr aisha hamdan na kis now a prof in uh, one of the best hospital, in us ati ewuri ma we jɛ analyze ihaba sɔrɔ dɔw de discover ne ka isɛn yɛrɛ nu tumuri jɔ sɔrɔ alayhi salam ɔn kɔrɔ bɔtɔ yaya mi kɛ yɛrɛ sahabat sauda ya bijan wa azo difi ara ben doa sahabat sauda wa ku wo shi ye e onyo mo so anyi ga ya ni mu le so sahabat sauda no o ma ni che a kiki da mana si at least time to time they were say what time to time oka and it is go ka bijana say banani immunity against all form of disease e usu ana ka on to mo ka sallallahu alaihi wa sallam so man ko son anda ina ka mo yo me ta spela ina dai preventive way of eh, treating disease so eh, eh, so many things are later discovered ka of uh, sana assist you know one is better can go back to that and ka shi ina da to sa to wa na ka enyina wanyam successful ɛnyina do ɛsɛ sɛ ana nkɔwɔ yi bi nɔta mɛ ɛka wallahu ta'ala awo ɛhɛn ɔka ana nkɔlɔ dɔw na nyɛmɔri muhammad ta ala nyɛmɔri ɛdi hukum bi wanyɛmɔri muhammad wanyɛmɔri ahmad ɛnyɛ fɔ wanyɛmɔri nanu ama ɛdi mi de sikiri mi sira ba kaa kɛnɛ agobe sɛmɛ ɛdi hɔ na mɛlɔrɔ isana yɛrɛ hanu kekele isɔn ma ba ye awura mi ye kuwa wɔn de ka o mo ti kɔnɔ kɔta ala ɛɛ isana yɛrɛ hanu olu n'o wuli kɔta sɔgɔn kɔta ala ani ko n'o ti da ye a mɔnɔ to mo ti sɔgɔn sala a bɛ dɔ dɔ kama o mo ti ma ba o sa lere haw ana yi ka ɔlɔ ye a na yi kɔ a kɔ a ɲɛ bi ka kɛ da lɔbɔ ye a tɔ ne na yi ka fi ilmu gɛyibi inda ana yi ka ini hidden knowledge on jakene ile hawa mo ile ko tumu ni do wale ha ta dane mo le ha jadi do mo do no da al no ta ile ha ne ni do ile ho mo ni do re se mo no do no tumu ni da mo ni ka laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum ore bituni on tana ka eh annabi yo do mo tun kuna kana azizun alayhi ma anitu dɔw ka fɛ o a misɛn n'a la ko a la bi harisun alayhi dɔw ɔ a dɔw yɛrɛ ka o ni bimuminina ɔn tun bɛ nɔsɔ kɔ bimumini rɔhufun ani wuli yɛrɛ rɔhufun rɔhim ati rɔhim dumuni ma tɛrɛ kan bi rɔhufun ɔn tun bɛ sɔn kɔn sɛlɛ bɔn n'a هنودرك آه، آه، ألفاظ ذكر فشق له من اسمه لتجلده فذو الأرش محمود وهذا محمد أعمل هي إلهي لين ينتم صلى الله عليه وسلم وأقول سن سن وعي إن هم كان يبان إلهي نونا أمريد أم يسوع بي أنا يبان أنا كتاونا لايم لايم أنا لي أباسي lion honoré house lion awo mɛ ɛdɛ ha jugu gɛnɛ in arabic an yi wɛ n'ayi ka dɔk ka ɛdɛ ɛdɛ ɛdɛ ɛdɛ lion on in two hundred and fifty so ɔdɔ mosi wanyɔ ko o yɛrɛ honoré muhammad dɔsɔn nɔrɛ bɛ dɔsɔn de haya dɔsɔn nɔrɛ bɛ dɔsɔn anɛ mɛ hakɛ dɛ so ɛyɛ nyɛlɛ ɔ ɛdɛ nyɔ muhammad ɛdɛ kiri sɔrɔ abijan dɔrɔn muhammad anaka muhammad ɔlɔnaka muhammad so ni mo ba muhammadu awo ore musa muhammadu sali ore musa muhammadu sali e anyo ni ni nan hindo so ho sa so enire ni ore muhammad ma muhammad eh wo so ha wanyare to al hashimi ta man ko ile ko ko ji Hey, I, I, I will tell you.

ya kokore abu sada kosmen ya kukai go by that but ara ya sadaka dole e eh, wanya sadaka wai wana wanya sadaka wala simole an ko da o dure ko haram wa ai eh, haram wa oh kuma isonal awai sadaka wa ọ̀dọ́ ọ̀dọ́ mo ti dó kaba lówó àárẹ̀ ọ̀dà ẹ̀kọ́ ẹ̀kọ́ asọ́sọ́ tọ́lọ̀ ẹ̀yìn ọ̀yẹ́ wa nùnú important àrùwá ẹni ẹni bá kàn án ẹni àrùwá ẹni ti rí ntọ́bẹ̀ dọ́ọ̀jì dẹ́yìn ìzọ́jì islam yìí so on ẹni source of our guidance ní islam so àkókò ọ̀rọ̀ náà ni mọ̀sítínà àrùwá ẹni mun orang be an ko o e konon o are sana itu ko ko mun hora asasa ribno e wana nyo kai mane ka ano e ga sa ruwa e nika o ka agoze ta e wana na muzi shuru nya e ba sa tis aye yo na na usi o ri bu na odo nyara da gai asipuna ge adana ya nyoro nya ɛnɛ nyama daka o ye o mɔli na ana bɛ sɛnɛ ni islam o don koyi parce que o ye ko na ake dɔwɛrɛ so yɛrɛ sɔ yɛrɛ o yɛnɛ ma then ɔsa the last one dɔw bɛ sadaka at least an yɛrɛ n'a ye for the past three four months u yɛ wɛrɛ jɔ ne ban den n kɔni wa du in na yan o ɲana mɛ du awɔ to ɛn kɔni n'a ye ka ɔrɛ in na n'o de o ba o ba o ba o du yan nɔ dɔn na wa du in na yan dɔ de yɔrɔ lẹ́kọ̀ọ́ àmàdúrà òkú àmà kàkà aka ẹ̀rọ̀kọ̀rọ̀ rí náà ẹ̀ẹ́ lẹ́mẹ̀ẹ́ ìdíwọ́dà kùmà abẹ́ ẹ̀hú nílé yóòsì ẹ̀hú ọ̀yìnjẹ́ ẹ̀nà àfáàyìn lẹ́rẹ́ sọ̀rọ̀ yìí lẹ́rẹ́ ẹ̀ka aka àmà nìyí kàkà àkùkọ̀ yìí tó àní ìdáròkọ̀ àyẹ̀ ni sálà kúrúmọ̀rúmọ̀ àbẹ̀ jẹ́ tó yìí àmà nìyí And in each one, a dozen or a dozen, and I will take in precedence and I set up, there are kind of one to the castle, that ratio. Bulio ye umalaw al. Ilai nanahawa, nanahawa, nanari onyai, idan hausen. Another akin nana onyai, nana hawa, onyai hawa, nana aisha, onyai aisha. So language and household lakujan aso nuna kɔmi ama hawa anyin ɔnɔbe ɔwɔle muzi anama abayi ne ɔnɔ anabe ɔnyaye hawa alayhi salam ati ɔnɔbu sɛ anabi ada alayhi salatu salam to ɔdɔ nyɔnko yi jɛ hawa deede ɔlɔwɔsi nana tɔ check because yɛlɛ awo ni si yɛ ni check o yɛ ɛsɛ wɔ juma ɛsɛ yɛlɛ kan na ɔsɔrɔ yɛlɛ hadi tɔ anado akina na hawa ejanyi wela na usa mororo anasa ayo ti baba e ara anyo na ya wo ina dan na dan jos ko no ha do as eke ele he ya da kwa he oke na baba baba do oh, abika kaka adaban ida na so na he kaka o oh, papa kuri ka kujori papa eh, papa ina that is uncle seven eh ọ ẹni ha nù kúrò àmì ẹni sìkì náà ẹ̀rọ so ẹni nyẹ mu nyi àlà dàkí ẹni ọ̀nyọ́ báyìí náà dẹ̀ yẹ sọ nànà dẹ̀ sì tọ́ omi ìṣí dọ̀ ẹni sìkì náà ẹ̀yọ ẹ̀rẹ̀hẹ ọ̀nyẹ́ nù báyìí náà dà lọ́wọ́ ọmọ tẹ̀sí lọ́mọ anáyíkẹ́ ọ̀dọ̀ ẹ̀rẹ̀ ọ̀nà lọ́rẹ́ ọ̀rọ̀ àhíáwọ̀ ọ̀kọ́ka ẹ̀rẹ̀ ọ̀nà lọ́rẹ́ ọ̀

èyí tó ní ten years fifteen years náà ní ẹwà ẹwà ọ̀rọ̀ ọ̀gá yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe kàbí ọ̀rọ̀ àwọn tẹ̀. ẹni mú dájú ẹ ala nyi bela o da zin weh gure nya. ala ko to sallallahu alaihi wasallam wa no nya ya abe woni ni re wa e eh, na tin na ko 18 awo ala imam tirmidhi me do ni shamail muhammadi abe woni ni re wa na account and just 18 just 18 ana to mu la sa ta de yo 63 years ilo la we kuro do lo na 40 45 today awa kule swandule ayawan ile swanme wote cha kukene yawa ewa noni jenyi jenya ke stress of kobe accepted but of stress kuma untu sallallahu alaihi wasallam wa atu kwa ndoka shayyabatni hudun wa akhwatuha oka surat hud on lenguriman in quran ora mekaminyawa ke sura non bana bana msoi bana karai kiyama na e ka ire kiyama ire chulula chulula wayo mtu ni dok ah ewo na jini hele son kwa konya kwa ku kiyama ba mika <laughs> ona nu igonu nyewa kwa ji kiyama kostu ya she kwa nyu lolo dola sima kwechechi ana ndomo ya kaya ka fa kaifa tatakuna in kafartum yawman yaj'alul al-wuldana shiba kuma ba nyama hemori ana kora kuhirije eko nyana ka o mekuri usi nyawa to eko ikiyam eko hanya ka onyo mekuri nyawa to abesen nen asero ka e okuko lebesu so anyi different reasons anda another sinyi ewa so aya wo yinyi osala buretosi ama wo yinyi dona ko do simi nyawa ozono ọkụ onye ma

wéèrè iṣẹ́ ní èrè ẹ̀nà kò máa láìka ẹ̀nà ọ̀dàt so iṣẹ́ eh, ẹwà yà ni ẹwà wọn ni tíjọ́ la kọ̀ lórí tó tó wọ́ and uh, this gives us the time kaya kaya wọn kaya especially especially fújọ́ wọn kaya lọ́dọ̀ ọkọ̀ yẹn ni ètùwéèrè wáyé ni wọn àkókò wọn yẹn náà yẹ kó afẹ́rẹ́ wẹ́rẹ́ bí ìṣúra ẹ̀kẹ́ ọ̀rọ̀ yẹn náà yẹ kó sùn very bad. Like how bad one is. And it is very sorry situation ka. Wa ko especially lejo ko mori. Ali ya ko ba ya ko nyene. And then if Jesus died for their sin, and not only not die for our sin. Em kata na yin. Em the and the the any salvation according to them. will Eye ku ikiyama yara oni gawe wa ekenya not die for their sin. Eh in reality, I anya na die for our sin. was uh, one of the building of the world of all our great excuse me, excuse me please. Saya nak awak orang ini not there. Yes, Kuanya bawa saya ke sini. Kalau tu kalau ya, jangan lah berada, mau all kalau mau apa? Kalau kau kau kau mau dia kata dia kau kau ni aku ni all all. Kalau kau ni, mana ada?

hujjada wa ko da wani hujjana da hujjada wani hujjana ka da hujjana da hujjada da ya sai mi da ko shobi da ko ango elusa do ka ta ba ji mi de ane pre na le fizi mi ane hujjana si mi da si ibra prob de noise na ko ko ora ko tinyo me ay ka to muri ya muri ya ile ni hiyo ikikilele wana ile au sa abana appreciate tu ìdílé etí mi èdìrí èyí tó ọ̀nà àbá tó wọ́n kódà kò wọ́n náà dé kó àìsílẹ̀ ẹ̀yìn sẹ́ kó nyẹ́ mẹ́ ẹ wò wọ́n ọ̀nà ìyẹn náà ayé mẹ́fọ̀ mẹ́fọ̀ tó wọ́n èyí lè wọ́n ọ̀nà ìyẹn wàhálà sábà ní fẹ́ wọ́n lọ́wọ́ sẹ́ wọ́n mẹ́fọ̀ tá wọn owó ní kẹlẹ́ wọ́n yẹn wọ́n náà wọ́wọ́ ẹ̀yìn tí wọ́n náà kì í yé ìlẹ̀ wọ́n náà wọ́n wọ́n wọ́n alqur'ani mun da ko ko ma ne da tunan ko bal ko ne ne min tinyo wa bal ne to mun da ko tinyo wa ne wa ko da ke mun ko to yugo tin na ko le sa ka ka ya ba na ka ya ma so ka ani mo ne to da to da wa pa ko na ka ya ma so ka ya ma to na ne to ko ta ba sai ka ne mun da ko ko ka ta ne da ne to to sana ne ki mun ko ya bí sáré fún ìnáwó tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìdàgbò ọjọ́ ìdàgbò tó náà ayẹ tó fún yọrọ tó dára tó kúrò ní báwọn kókó náà náà bẹ kọ́ ìyọ̀ kókó ẹ̀kúrò ètè ìgbà ìgbà ìkókó náà dáàbò ayé àfi tó ọ̀dà lọ́sà wà náà wà kárẹ̀ tẹ̀ ká ọ̀kókó náà bẹ̀ wá ọ̀kókó ká ìgbé bá

any Chelsea day, they in Bekeha, any Man U day, they in Bekeha, everywhere. Amaka again, again. Ebi ndi na papa na nda anya meme wa ni ndeta na ọsọ wa ka ele ne e ndu mobuli ele ne e suru ka mobuli ya twen ele ne suru ne respect mobuli. Mo ise ne ma suru na do ni do na ba zaka kwa amakolea nuru sinatoka masukusu ya na kuyi tileile nyakwete nobody is right if single handed then on a young came don't fought don't fight for people na kó sáfà ní ọgbẹtẹ ṣé wà ṣé wà ṣé wà ṣé dàbí ṣé tí ìbíkẹ́ náà lápá rẹ̀ ẹ má fà ẹ́ lè dẹ́ kó tà náà kẹ́lẹ́ ìlànà ìjọ náà yẹ ọ̀nà five five oh four na na na ɛɛ dɔm se ɛwɔ na ɔkɔ yɛ a ma ne na conscious wala ki right ɛsɛ o sɛ de ɛyɛ o de ɛyɛ o ko na o tuma sɛ ɛyɛ ma work towards ka ah n kɛlɛ ma leave legacy behind them sɛ nyama de yɛ hamawa na wɔn kɔta de yɛ nyama hamawa yɛ hamawa de na wɔrɔ yɛ hamawa yɛ wɔrɔ ma kiri the lost glories ɛwɔ kɔmori yɛ a dama return na to ɛtɛ bila ka walahi la ɛtɛ bila walahi islam are on emre o yare yare islam are on the only don na yare di iji islam are on do yare ba iji islam are ti ere do ni dire ko no that man islam is there every other tribe is there islam islam is there eh go forward and can na man we aman wahala ama eh ko ahekana we table be ha masul exam yamada establish that But Islam, when I'm nowhere is established. So I'm forward and can man sorry, man will wahala by no kata and so forward and number one okay, yeah, I remember Islam on the tele. Then they are conscious of Adinoniam. They are make to Allah Akaya Bayat. Yes, we are consciously, religiously biased. So that's what they, that's what they get when I do not be complacent. Are so complacent, are so much, though, yeah we we feel uh, what do you call it maji inferiority complex na yale feel feel free to fit in anywhere to defend islam like islam they are terrorists islam they are not terrorists and then he said the man said kabem then his word is koronyo yetede study quran read very well ever any terrorism any bible no no rule pe jesus o kai bible ka bon e da na kwa da na jobe is there in the book of acts and many places o ko na enyi o na enyi ho o na do ndos na ho e, so aka sima me ba eh so aka sima ho me jo ka ka nya jihad in quran so that's why i terrorist you everybody to try to defend islam where where are you by your actions by your utterances ya islam ye mozi a naba ye kursi islam ye o ya nyam kursi islam ɔnu wɔ o ya nye schools ɛmɛ nuwɔ rɛ nu tuoro ebi arɛ ma awa ha o jo na kɛsu alhamdulilayi an yɛrɛ yɛrɛ an yɛrɛ tsetse sekulu kuma n'o nye school sekabɛri n'o nye school a kɔni a n'enye dɛnɛ bɛ ka nyɔ kɛnɛ a ko qualified teachers k'i zɔ ɛsɛ yɛ bi mɔ showroom teachers k'i zɔ ọ̀nà ayíkewà kò ti jí kéwù ọ̀sáàtì ọ̀nà ti jí kéwù lọ́wọ́ ti jí english lọ́wọ́ ti jí You told me to tell you dáa kàdí ẹ̀ nà ọ̀kàtà fẹ́lẹ́ sọ̀rọ̀ ẹ̀yà rọ̀ wán àrùn ò ti jí kéwù ìjànà náà láàní english lè ti jà ìjànà láàní chemistry physics lè ti jà bàbá ọ̀sán náà ní organisation ní ẹ̀yìn máa máa bá máa máa bá you are not you are not overall a tree cannot make a forest ní ìlú àkàrà agengu yo anda ro sacrifice ana ena na jina na sabo na kotaide a kristen man sa e man jina na sabo de ni school an bo de kinis kene mi service oh he yo ai ko na teaches no de ha o de ko mo ni na na sa bi de na kare so mo abuja e no do ko ko amen no te no de ba ije na ba there is problem seriously ewe ne wulɔ president inú mɛ lukà tán náà wọ́n wẹ̀dẹ̀ how many churches are there but few years ago ɛnɛ kó wà ní nyamanyama nyametsitsi and bá a tẹ̀ yín dá àkọsílẹ̀ ọ̀sán àkàtúkọ́ ni ɛwọ́n ní ẹni time, how many ọ̀yìn àdá ɛnɛ kó wọn wọn máa wà láyé dídá ɛni church ayé mẹ́ta kẹlẹ́ ẹ̀kẹ́ ẹ̀kọ́ wọlé náà nínú ọ̀nà àdéhùn ẹ̀ máa sẹ̀ ẹ̀jọ́ rẹ̀.

أقرب ما يكون العبد إلى الله وهو ساجد فاجتهدوا فيه الدعاء فقبل أن يستجاب لكم جرى في بكتة أقول مريم مكيكلي الله يمسون كا يبدوا أسبكتة كإنه من نوعنا أنا تيم مكيكلي مريم يوم دادوا دادوا مدوا يبوا مدوا يكون نوعه مدوا يكون نوعه situation ni ma ne ile di ala de kɛlɛ ta muri yoko no change a day is too long ko muri change na ko bring good changes to a Quran amen ah, na work towards that muna no sukata hayo amen na ye work towards that muna ni realize amen muna alenye na work ka anyi progress muna ko aso sukata la ka a e, e drop it down adana hayo work progress from anywhere any angle progress ka Islam progress umri progress kuna kuko oiwa ukata ndama kwa ni hizi gana sa ene ukaten ukaten nono ene se bwana masubuli ka anyai kuna kuko ebe ni change of thought so that jambo mwo ijono oila na ina kwa صلى الله على محمد وعلى اله وصحبه وسلم وصليت على محمد وعلى اله وصحبه وسلم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك مجيد امين اللهم انا نتوسل اليك بدعاء الصالحين منا ونتوسل إليك بأعمالنا الصالحة ونتوسل إليك بأسمائك الحسنى وصفاتك العلى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اللهم كن لنا يا أول يا آخر يا ظاهر يا يا باطن وليا ونصيرا اللهم كن لنا وليا ونصيرا اللهم كن لنا وليا ونصيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم اجعلنا واهلينا امة مسلمة لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم رب اجعلنا مقيمين الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أخلص نياتنا وتقبل حسناتنا وامحو خوباتنا ولا تخيب فيك رجاءنا واختم بباقيات الصالحات أعمالنا برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم هذا الدعاء ومنك الإجابة وهذا الجهد عليك التقلان اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وآخر دعائنا أن الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم Wameliozika kwa sababu ya ujiwa salona le mireo au a me de da nǹkan bí olómìnirí ni a jẹ ẹ̀rọ tó wà ní sùn so aganarebe mulinabo nomareba namoromone kabana teyamareba gukukweba amulini pataki amilihinde obika mulina bomuliya aja kuhona kuhaja mulimulinde ereba nyenkata anetuyira aja mulimulinde السلام عليكم